Miliki Express ní gbogbo ọjọ́ ajé ni níbi tí a ti máa ń ṣe àfihàn àwọn àlejò wa láti iṣẹ́ tíátà gbogbo àwọn gbajúmọ̀ olóṣèré gbogbo ìròyìn nípa wọn lọ́lọ́kanòjọ̀kan àlejò wa ti wà nílé agodo gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín àlejò wa mi ò ní dárúkọ wọn mo fẹ́ kí àyàwòrán wa kọ́ bá wa gbé àyàwó kọ́ gbé tẹlifíṣàn sójú wọn kí wọ́n rí ojú wọn bó ṣe dùn tó àlejò wa Bukky Bukky Bukky ẹ káàbọ̀ sí orí ètò ṣáàfin àlẹ́ dé ẹjọ́ bá wa dárúkọ yín fún àwọn olólùfẹ́ yín. ẹ kú ilé o gbogbo ẹ̀yin tèmi èmi ọmọ yín àbúrò yín ìyàwó yín <laughs> ló wà lórí ètò Olúwabùkọ́lá Adésóyè ṣàlàáfíà làbá yín ó ga o ọwọ́ mi ò sí ń bẹ̀ ọ ẹ ní ah, ìyàwó yín ìyàwó mélòó ìyàwó àwọn mélòó ni ìyàwó èkìtì eh, ìyàwó <laughs> èkìtì kàkúkú là ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sí orí ètò Miliki Express ẹ eh, ẹ wá jẹ́ kí n béèrè wípé eh, ìgbà ó gángan lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèré ṣíṣe. Hmm. ká má sọ̀rọ̀ nípa torí most people wọ́n ní àti kékeré ni mo ti bẹ̀rẹ̀ bóyá a ṣeré ní church àbí kí ibi náà wà lára wọn lóòótọ́ hmm. bẹ́ẹ̀ professionally mo bẹ̀rẹ̀ ní two thousand and six hmm. lábẹ́ ọ̀gá mi Yẹmi Adégúnjú of Africa tán wà lábẹ́ òkúta nígbà yẹn mo máa ń wo àwọn eré wọn mo rí i pé ìgbà yẹn náà ṣe lágídí gba ìlú bìrin gbogbo àwọn eré oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn ah, ó dẹ̀ wù mí mo dídì gbéra láti èkó yìí mo wá wọn lọ sábẹ́òkúta ni pé ẹ̀jọ̀ mo fẹ́ darapọ̀ mọ́ yín mo dẹ̀ kẹ́kọ̀ọ́ lábẹ́ wọn fódidi ọdún mẹ́ta kó tó di wípé mo jókòó ní ẹ wo ṣe mọ àwọn challenges díẹ̀díẹ̀ máa ń wà nígbà tí mo máa lọ rẹ́gísítà àwa mẹ́ta ni mo kọ́ àwọn àbúrò mi méjì lẹ́yìn ta lọ sábẹ́kúta ta rẹ́gísítà nígbà tá a bá dẹ̀ dé oko iṣẹ́ ìwọ tó yẹ̀ṣẹ̀ ń bọ̀ ìwọ ló máa gbálé fún ara ẹ tó máa sùn sí oúnjẹ ìwọ ló máa bọ́ ara ẹ ó dẹ̀ di pé èmi ni màá bọ́ àwọn àbúrò mi méjèèjì tí mo kó lọ èmi ni màá gba yàrá tá a máa lò kò tẹ́lẹ̀ kó bí a máa ṣe tán nígbà yẹn tán máa ní pé ó yá gbà because òṣèlú kọ́ṣẹ́ ni hmm. so kò easy fún mi hmm. nígbà yẹn ló jẹ́ kí n jókòó hmm. kò rọrùn rárá rárá ńgbà yẹn ni mo fi jókòó mi. ẹ ṣeun àlejò wa ẹ àlejò wa gan wọn tiẹ̀ ti mẹ́yẹ̀ bọ̀ lápò nítorí pé kókó ọ̀rọ̀ wa lè mi tiẹ̀ ti mẹ́nubà ṣùgbọ́n ó tiẹ̀ ti ìtàn ń san lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti ń rìn lọ́bẹ̀ díẹ̀díẹ̀ kókó ọ̀rọ̀ wa lè ni wípé àwọn ògolangba tó ṣẹ̀ ń dàgbà bọ̀ báwo ni wọ́n ṣe lè bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèré ṣíṣe ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló ní ìpinnu lọ́kàn pé iṣẹ́ yìí mo fẹ́ ṣe hmm. mo ní ìfẹ́ sí iṣẹ́ tíátà yìí ṣùgbọ́n wọn ò tiẹ̀ mọ bí wọ́n ṣe lè bẹ̀rẹ̀ ṣé kí n lọ sílé ìwé ni o ẹ̀ ṣé kí n mọ̀yàn ni o ṣé kí n kẹ́kọ̀ọ́ lábẹ́ ọ̀gá kan ni o wọn ò tiẹ̀ mọ̀ rárá rárá wọ́n wá wò wípé irú ẹ̀yin bá ṣe yẹ pé ẹ ti bẹ̀rẹ̀ ọlọ́run dẹ̀ ti ń fún yín ṣe mo ti ń hmm. ráwọn iṣẹ́ yín tó ti ń jáde lórí afẹ́fẹ́ òun ló fi jẹ́ kí n gbé yín wálé ní pé kẹ́tì ẹ̀ bá wa yànnà náà ẹ̀ káwọn ògo langba náà lè kọ́ ẹ̀kọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa ni wọ́n nífẹ̀ẹ́ síṣẹ́ yìí ṣùgbọ́n wọn ti ẹ̀mọ̀ bọ́n ṣe lè bẹ̀rẹ̀ ẹ báwo nìyàn ṣe lè bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà. ẹ ṣe olóòtú fún ìbéèrè tẹbìrì yìí hmm, iṣẹ́ tíátà iṣẹ́ tó lágbára ni ó kọjá ká sílé kakọ̀ máa wò pé àwọn kan wọ́n ń sọ̀rọ̀ wọ́n wà nílé wọ́n ń sọ̀rọ̀ ó kọjá ẹ̀ tí àwọn bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ó gbọ́dọ̀ kọ́kọ́ ní lọ́kàn wípé iṣẹ́ yìí ṣé ó wù mí lóòótọ́ because ọ̀tọ̀ ni kí nǹkan wù yàn ọ̀tọ̀ ni kéèyàn tẹ̀lé pé kíní yìí ó wù mí ṣé iṣẹ́ yìí ṣé iṣẹ́ tí orí rán mi ni hmm. èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ because ọlọ́mọ yẹn ká ṣiṣẹ́ oníṣẹ́ àìmọye àwọn tó wà ńbẹ̀ tó ti ṣe ṣe ṣe ṣe ṣe látọdún yìí mi ò fi yọ wọn o hmm. èmi náà yẹn ṣe ń bọ̀ ni hmm. Ọlọ́run gbé gbogbo wa sókè but a gbọ́dọ̀ kọ́kọ́ bára wa sọ̀rọ̀ pé iṣẹ́ yìí ṣé ó wù mí nítorí tí ò bá wùyàn tí challenges bá dé àwọn òdojúkọ tó bá dé hmm. èèyàn á sá padà bí ẹbí mo yẹ sọ lẹ́ẹ̀kan tí èèyàn bá ní ìpinnu ó tún ṣe pàtàkì lẹ́yìn ìgbà tẹ́ bá ti wò pé òkè iṣẹ́ yìí ó wù mí mo fẹ́ ṣe then ìpinnu wípé gbogbo nǹkan tí n bá rí lórí iṣẹ́ yìí ṣé mo rẹ́dì ṣé mo ṣetán láti faradà ó gbọ́dọ̀ wà ń bẹ̀ lẹ́yìn ìgbà yẹn tá bá ti wò pòkè iṣẹ́ yìí ó ti wù mí lọ́kàn mo fẹ́ ṣe é ṣé mo ní ìpè another thing nìyẹn o hmm, ìpè ìpè fún iṣẹ́ yìí ṣé nǹkan tí mo ti sọ́lẹ̀ kan ṣé nǹkan tí orí mi tó fẹ́ nìyẹn a gbọ́dọ̀ kọ́kọ́ ro gbogbo kinní yìí ná ká jókòó ká bára wa sọ̀rọ̀ wípé ṣé nǹkan tó mú mi ṣe tá bá ti wá wà tá bá ti rí convention ẹ má bínú hmm, ìdánilójú pé òkè hmm. iṣẹ́ yìí ó wù mí mo fẹ́ ṣe é àwa wá àwọn tó ti ní experience àwọn tó jù wá lọ lẹ́nu iṣẹ́ tí wọ́n lè kọ́ wa hmm. èèyàn lè lọ sí school kó lọ kọ́ bẹ̀tẹ̀ mi máa ń believe nínú practical báyìí ni wọ́n ṣe ń ṣe jẹ́ kí n mú ojú mi débẹ̀ àwọn tó ti ní experience wọ́n ti dàgbà nídìí iṣẹ́ yìí ká lọ bá wọn kó tọ́ wa sọ́nà báyìí báyìí náà ṣe ń ṣe ó ní bó ṣe ń ṣe níwájú kámẹ́rà ó ní bí wọ́n ṣe ń ṣe ọwọ́ bó ṣe ń gbẹ́sẹ̀ hmm. èèyàn kan lè dójú orí kámẹ́rà kó kàn máa kó kàn máa wò bó ṣe wù ẹ́ hmm. ó ní àwọn nǹkan kan wà tó ní láti mọ̀ hmm. nípa iṣẹ́ yìí so èèyàn níbi ẹ̀kọ́ yẹn ẹ̀kọ́ yẹn wà ó ṣe kókó gan ó ṣe pàtàkì lẹ́yìn ẹ̀kọ́ a ní láti ní nǹkan táwọn olóyìnbó pè ní role model àwòkọ́ṣe ẹni tá à ń wò tá à ń kọ́ ẹ̀kọ́ lára wọn because téèyàn bá ní role model ó ṣeé ṣe kéèyàn ṣe mistake èmi bí mo ṣe wà yìí mo láwọn tí mò ń wò níwájú tó máa ń wù mí pé ah mo fẹ́ kí n dàbí ẹni yìí ẹni yìí ah ó dẹ̀ ń gbìyànjú o ẹ mọ̀ pé téèyàn bá ní ẹni tó ń wò ìwọ náà máa tiraka wàá máa hmm. múra pé ah èmi náà fẹ́ dàbí ẹni yìí lẹ́yìn ìgbà tó bá ti gbé àwọn ìgbésẹ̀ yìí bá wàá tẹ́tẹ́rẹ́ o nítorí pé o ti ní role model àbí o ti ní kinní ìwọ fúnra ara ẹ tó wá kọ́ ara ẹ lẹ́kọ̀ọ́ tó bá wà nílé irú èmi ti bá wà nílé nìsí ti bá dúró síwájú bírọ̀ hmm àwọn ọmọ gan máa ń fi mí ṣe ẹ̀yẹ ni tó bá yẹ pé mo fẹ́ ṣe róòlù onígbé bóyá wọ́n ti sọ fún mi pé òkè iṣẹ́ tó bá wá ṣe o ó máa ṣe ìyàwó ni ó máa sunkún nínú ẹ̀ má ti bẹ̀rẹ̀ kùn yẹn láti lé <laughs> má ti bẹ̀rẹ̀. ọlọ́lọ́kẹ̀rẹ̀ ni ẹlẹ́kùn ti máa fẹ́ ah, kú rẹ̀ tí. mi ò fẹ́ torí mo bá ọ̀gá mi kan ṣiṣẹ́ Alhaji Taiwo Hasan mo wà lórí set wọ́n ní mo máa sunkún ìgbékọ̀ kò wá mo ṣe ṣe ṣe ṣe ìgbékọ̀ bẹ́ẹ̀ lọ̀gá mi sọ pé sẹ́ẹ̀ àwọn ò gbà omi gbọ́dọ̀ yọ lójú ẹ ara kan tá à ń sọ nìyẹn àfi ìgbà tí omi yọ hmm. olóòtú ìgbà tí omi bẹ̀rẹ̀ wọ́n bẹ̀ mí tì wọ́n bẹ̀ mí ọ̀gá mi fúnra wọn kan sọ pé ah ó da jọ ó dẹ̀ ti tó. má sunkún mọ́ má sunkún mọ́. ẹkún yẹn ti wá ó ti wá wọ ara yín gan. ah so torí hmm. pé kéèyàn kò dáa kéèyàn lọ sórí set ìwọ fún ara ẹ o fẹ́ ta ara ẹ síta o fẹ́ káwọn èèyàn rí ẹ wípé ah mo ní potentials mo ní nǹkan tẹ́ ń wá so o gbọ́dọ̀ fúnra rẹ pé ìgbà tó bá ti kọ́ ẹ̀kọ́ tán o gbọ́dọ̀ tún kọ́ ara ẹ lẹ́kọ̀ọ́ ẹni pé hmm. máa practice nílé tó bọ́ sórí set. ẹ̀yin olólùfẹ́ wa nílé mo lérò <laughs> wípé ẹ ń jẹ gbádùn gbogbo bí àlejò mi ṣe ń yànnà náà bí eh, ògo langba ṣe lè bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà.